يعلمون بما غفر لي ربي وما أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سمى بشهوته واستنى بسنته الى يوم الدين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي قالوا تعالى وبطلقوا لا شريك له في ملكه ظلمه ولا ولا شريك له في خلقه إذ دفع صنعه ولا شريك له في تدبير شؤون حياة البشرية من البلدات والحيوانات nígbàtí aláàbí ṣe ètò àwọn gbogbo kan tó nínú ẹranko nínú dáàbà nínú ẹyẹ ní òfin ti fara sí i. ó lè ṣe kíkan ìtakora wọn kíkan obìnrin takora wọn bẹ́ẹ̀ gba òde. òun náà wà tó kára ìmọ̀lẹ̀ yìí mẹ́rin ní abẹ́rẹ́ àti olùkọ́ra. àtẹ̀síwọ̀n àtọ̀rọ̀ ọlọ́run gbogbo tí wọ́n bá yẹ̀rọ ìjẹ́ ìfẹ̀ tó ọlọ́run. àtọ̀rọ̀ àlékún àlékún bẹ̀ fún àgbẹ̀wò Muhammad sọ̀rọ̀ ẹni kọ́lá ti rẹ̀ sí lóore jù nínú àwọn ẹrú ọlọ́run. Àlejò àgbàkánlẹ̀ àwọn àwòrán láti wọ́n gbàgbára tó dá ó lẹ́nu ọmọ láti wá jíjẹ́ ìgbẹ̀rún gbogbo àdúgbò ayé. Iṣẹ́ tí àwọn àwòrán gbàgbára báyìí lọ tó ìgbà tó bẹ̀rẹ̀ ọ̀sìn. Ìfẹ́ tó ìfọ̀rẹ́ fún wa.

قل إنما المعاد الأرضي لا يجليها لوقتها إلا هو وقال إذا وقف عليه الوقت أن توافق رجلنا وصلاة محمد إذا المريض الصحابة أو قال التابعون أو قال يكون ذلك كمان الكلام من كتاب الزور إلى وما يقول على

láti pa àlejò ọ̀rọ̀ àtàkì ìyàjọ́ ìṣèkú wọn. ìyẹn ni àwùjọ sùnmọ́ àwọn àlọ́ tó ń sọ nípa àlejò ìṣòro yìí. wípé ọgbọ́n ọba ní ẹ̀ka àwọn àlejò ọ̀rọ̀. وقطع الأنبياء غير حقهم وقطع الذنوب والظلم بل لعنه الله بكفره فلا يؤمن إلا قليلا وقطع الأنبياء الذي يقدس يدعو لا يقدس يدعو غير حقه وهم على غيره ولكن وقع الصلاه عملها وقع الجو Yeah.

àdánwò òun láyà ẹ̀ tó káwọn ọ̀rọ̀ tó lè gbọ́ ọ̀rọ̀ dáadáa kí aláàbò ọ̀rọ̀ wọ́n sọ pé ọlọ́run ló wá bẹ̀rẹ̀ sí àwọn ìlàkẹ́yẹ bá tẹ̀ wọn wọ́n sọ pé àkẹ́yẹ bá lọ́kẹ́ ẹ̀yẹ tó bí yóò wà fáwọn àwọn àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ tó kún fún gbogbo ní ìgbèlà ọjọ́ méjèèjì ló láti ọlọ́run lọ àìsàn bẹ́ẹ̀ ṣùgbọ́n àtọ́ àwọn ọ̀rọ̀ òṣèlú wa ló fẹ́ lọ́kọ́ àwọn àti ara kéwòn ìbọ̀wọ́ والعلم gbogbo títí onígbà àkọ́kọ́ ọ̀la gbogbo tó bá tẹ̀lé ọ̀la àkọ́kọ́ ìrìn àgbàlẹ̀ sí báyìí láti ẹ̀kọ́ láti ilẹ̀ ìdìbò tó bá kẹwàá tó kú ẹ̀rọ ìṣèkọ́ta ẹ̀rọ ọ̀dọ́ يبين معاك الله إيمان بالدلالة هو الله في تلك الأعمال الجديدة هو قانونك ما أصبح ربنا ورب رب قانونك أمر أبدا ما يفرش رب قانونك في تلك قانونك الله بتاع المؤمن هو يحتاج إلى أن يكون هناك ẹ̀kọ́ ìbálò káwọn akẹ́kọ̀ọ́ ọmọ sọ́wọ́ òkú tí a kò ká ìtàwọn olóyún ọ̀rọ̀ yìí akẹ́kọ̀ọ́ ayé alágbèrè ayé bàtà lè sọ̀rọ̀ nípa táàrẹ̀ bóyá ṣe ti fẹ̀ ó tó bì àní lọ́sà ní ọ̀dọ́rù ọlọ́run kì í nira náà òkú ọwọ́ tẹ̀lé ọlọ́run kì í nira lọ́sà ní ọ̀dọ́rù ìnira náà وأنت هو الحمد لله ọlọ́run àwọn ọlọ́run àti ìṣèkó gbogbo wa ọlọ́run àti ọlọ́run àti ọ̀tẹ̀rẹ̀ ọ̀tà aláìsí ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi aburú kẹ̀kẹ́ rẹ̀ tó ní ọ̀nà ọ̀hún rẹ̀ má yọ̀ fún àyè lọ́wọ́ bẹ́ẹ̀ bá wà nínú yìí ń ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀lù tó wọ́n lè wọ́n tó bá yẹ kó wọ́n lè sọ كل يوم وكل bẹ́ẹ̀ Thank you. After the marriage nígbà ọ̀rọ̀ tó yẹ ká sọ kí ló ṣe lè yẹ yóò wá pàdé sí pé kí ni wọ́n láwọn oṣù tó láwọn àtẹ́lẹ̀ ọ̀rọ̀ kí lè wọ́n lè wọ́n wọ́n lè tẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ wọ́n ti wọ́n pa wọn ẹ̀kọ́ ọ̀rọ̀ wọn lè fi ẹ̀kọ́ ọ̀sẹ̀ pa ni. lórí àwọn olùkọ́ ọ̀sẹ̀ wọn ti pàdé wọn pa àfihàn ó gba àfihàn kan wá ó ní arákùnrin kan wá bàbá ìfowó ọlọ́rọ̀ ọ̀rọ̀ ìjọba wọ́n ń pè ní owó ọ̀sẹ̀ sí wọ́n wá ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́dún ìjọba kàìmù wọ́n wá bá àti pé ìlú ṣe ọ̀rọ̀ ẹ̀rọ ní kọ́mpútẹ́sì wọ́n á lọ́wọ́ pé sí àwọn ẹ̀dọ́ kéèké ọ̀pẹ̀ 五百，他到底多少五百？多少？ wọn ẹni wọn ọ̀dà tí wọ́n ń gbogbo ìléwọ́ ọ̀dọ̀ wọn ọ̀dà tí wọ́n ń gbogbo you guarda. E eh, portando con la pratica di un altro chi per la prima parte si fa l'ultima volta che va dopo non so mai quello che so oro ma parere non è oro poiché andare a vedere e mi è detto ma guarda non sta trovando la dopo dove ti fate di male وهذه الرسول عليه الصلاة والسلام ولا يأتيك ولا يعلم إذا كان الرسول لا يستطيع يكون من المال نعرف الله على كتابه وكما قال له فلم يوصل على كتابه وكوبيش وهذا كافون يكون له على طول على طول يكون له Bọ́lá ọlọ́run ló ń bá lọ. وكم على الإيمان قبل وجود القرون tó ní sẹ́ náà ọkọ bẹ́ẹ̀ àwọn sàárè tó ń bá bẹ̀ àwọn yóò tó bá bẹ̀rẹ̀ ọkọ mi lọ. ولا يكن لهم الأرض الميتة americanos ou ingleses, وجعلنا ya قول به أفعل أرى كاملا فيها من العموم وهو الذي سلم نظرة من ذو الجلال فهي تكون إلى

أفرأيتم ما تشركون أأنتم تجعلونه أم نحن الزاهدون وما عملت أيديهم عرفت ما يأتيهم وما عملت أيديهم وتأتي منهم فتنة يدهم Bọ́ọ̀lù ẹgbẹ́ nínú ìtẹ̀sẹ̀ fọ́ ara ṣe àkàlà rẹ̀ ṣe tí kò máa ti fẹ́ kọ́ lọ́wọ́. Àwọn àgbàwà àgbẹ̀rẹ̀ ni wọ́n ti àwọn lábáwá àbáwò òkú tó ń ṣe wọ́n láàrin wa ní àbíkàkọ́ àti ìlú ìfarahà. Ìlú yìí, ó lè ṣe àwọn àgbàwà tún kò fi jẹ́ ẹ́ nígbà tí àwọn ẹ̀kọ́ ti bóyá lẹ́sùn sábà ní àti ìṣẹ̀lá jẹun rẹ̀ wọ́n wá ní ti kókó ní ìṣúná sọ́ra rẹ̀ tó ní àwọn àlọ́kọ́ta àlọ́kọ́ta rẹ̀ àtọ́kùn àgbẹ̀ tí ó dé àti àlọ́kọ́ òdo tẹ̀sí àti àwọn mẹ́ta tó ti gbẹ́ni àwọn bá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tuntun lọ. Òṣùpẹ̀ wọ́n tẹ̀lé láti wá àwọn ọ̀rọ̀.

Gubernador

alákọ̀ọ́kẹ́ ní àdùnmáyà tó là á. Akọ rẹ̀ bí akọ òwe ló wọlé nígbà ìlànà èso rẹ̀ tó láì bá bá lọ mọ̀. Ẹ wà ní pé èso akọ ti wá lóòrò lóòrò lóòrò lóòrè lóòrò. Àmì ètò máa kọ lórí inú pẹ̀lẹ́dẹ̀. Ìjọba Adéjà àgbà lọ́dọ̀ pé akọ rẹ̀ abo ni. Tọ́wọ́ lórí ìwé jẹ́. Bùrọ̀ ààrẹ ni wọ́n lọ. يوم وعادة لهم سرا وقسما نسلخ منهم النهار نسلخ وهم يشرقون النهار وهم يشرقون إن فتاة الوقت الأول ومتاة الأولى آية الأم في أراضي في أراضي الأولى أراضي الأولى وروح عليه كل كل والكلمة كل كلام الله يعني على تعالى والعقل في خلق الحياة يوم الشمس لا إله إلا يقولوا حديثا ماذا يقول يا رب؟ يقولوا حديثا wípé ìṣòro kò sí bá fóònù rẹ̀ òun ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀dọ́ ní ìṣúná. Òun ti dáre òfin ọ̀rọ̀ kí ni ọ̀dọ́ wa ní òfin ìṣẹ̀lẹ̀ pàṣẹ ọ̀dọ́ tí wa ó fi hàn lẹ̀. Orí àtúntò tó pọ̀ nípa يولد الليل في النهار ويولد النهار في الليل نسلخ منه sí àwọn ọ̀dọ́ tó sáyé pé ó ọ̀ṣẹ́ ti tẹ̀ gbèrè oòrùn tẹ́lẹ̀ ó rí o. pé lẹ́tọ̀ ìyàwó tó sọ̀rọ̀ wọn ni bẹ̀rẹ̀ ó ti tó ní ọ̀pọ̀ ẹ̀ka. وقال عليه بن عباس وإذا سلت جنب الماء وآية الله وشرط التجريب والإطلاق تقرر لها لا